Dominique. praise the lord ẹ jẹ́ ká kí hallelujah mẹ́ta o ó yá o hallelujah hallelujah hallelujah ògo ẹ jẹ́ lọ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore rẹ̀ àti àánú rẹ̀ lórí ayé wa ọlọ́run tó pa wá mọ́ tó ń dáàbò rẹ̀ bò wá ọlọ́run tí a ń képe ní gbogbo ìgbà tó sì ń gbọ́ àdúrà wa àdúrà ọpẹ́ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run alágbára gíga dúpẹ́ àyínlógo fún oore ọ̀fẹ́ àti àánú tí a rí gbà adúbẹ́tẹ̀rọ pé ẹ̀yin ọlọ́run gbọ́ àdúrà wa ní gbogbo ìgbà olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa adúbẹ́ fún àánú tí a rí gbà adúbẹ́ fún orí ọ̀fẹ́ tí a rí gbà adúbẹ́tẹ̀rọ pé ẹ̀yin ọlọ́run ń jà fún wa ah olúwo mà ṣe olúwo ṣeun olúwo ṣeun ẹ̀mí mọ́ gbọ́ ọpẹ́ wa ẹ̀mí mọ́ gba ẹ̀yìn wa ẹ̀mí mọ́ gbọ́ ọpẹ́ wa ẹja gbàdúrà yẹn dáadáa olúwa gba ẹ̀yìn wa olúwo ṣeun lórí ọmọ adúpẹ́ lórí aya lórí ẹbí àti ará wa a fìyìn fún ọ a fi ògo fún ọ olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa jésù olúwa wa àwọn gbàdúrà sọ fọlọ olúwa nínú àdúrà tálẹ̀ yìí olúwa jẹ́ kí n rí àánú gbà tó bá ní gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ tí ò ní jẹ́ ká dùn àmì ó gbà olúwa jọ dáríjì mi olúwa pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ jẹ́ n rí àánú gbà jẹ́ rí àánú gbà ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù bàbá ọmọ àti ẹ̀mí mà nínú àdúrà tálẹ̀ yìí ẹnì kọ̀ọ̀kan wa olúwa já rí àánú gbà ẹ̀jẹ̀ gbà á olúwa jẹ́ kí n rí àánú gbà olúwa ṣàánú fún mi olúwa jẹ́ kí ilẹ̀kùn àánú ṣí fún mi lálẹ́ yìí olúwa jẹ́ kí ilẹ̀kùn àánú ṣe fún mi ẹ̀mí mọ́ jẹ́ ń ráàánú gbà ẹ̀mí mọ́ jẹ́ ń ráàánú gbà bàbá jésù jọ jẹ́ kí n ráàánú gbà tó bá ní ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ tí ò ní jẹ́ ká gbọ́ àbí ó gbà olúwa dáríjì mi olúwa pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ fi agbára ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí lálẹ́ olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ àdúrà mi alẹ́ yìí ẹnì kọ̀ọ̀kan wa já rí àánú gbà olúwa fi àánú gbọ́ tiwa jésù olúwa wa a ó gbàdúrà a sọ fọ́nà pé olúwa nínú ìpéjọpọ̀ àdúrà tẹ́lẹ̀ yìí tó bá ní gbogbo àdúrà yìí olúwa bá mi já bàbá jésù dáwọ́lé mi bá ń já gbogbo èdè èṣù gbogbo èdè ẹ̀ṣẹ̀ gbogbo èdè àìsàn lára mi lára ọmọ lára ọkọ lára aya olúwa bá ń finá jàdánù ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù bàbá tó bá ní gbogbo èdè tí ẹnì kọ̀ọ̀kan wá gbé wọnú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí olúwa bá wa já bá wa já bá wa já bá wa já olúwa já gbogbo èdè èṣù olúwa já gbogbo èdè ẹ̀ṣẹ̀ olúwa já gbogbo èdè ọ̀tá lára wa ẹ̀mí mọ́ dáwọ́lé wa já gbogbo èdè àlákàlà gbogbo èdèkídè lára wa olúwa finá jàdánù jésù olúwa wa a gbàdúrà a sọ fọ́nà pé olúwa nínú ìpéjọpọ̀ àdúrà talẹ́ yìí ẹ̀mí mọ́ wa láyé mi kọjá pẹ̀lú agbára àjánu rẹ olúwa jẹ́ ń bọ́ pàdé olúwa bá mi pàdé jẹ́ kémi náà bọ̀ pàdé olúwa jẹ́ irin ọdún àdúrà talẹ́ ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù ìwọlá wa rí olúwa olúwa wá bá wa pàdé olúwa járe ọ olúwa bá ayé wa pàdé olúwa bá ọkàn wa pàdé olúwa bá ẹnìkọ̀ọ̀kan wa pàdé nínú ìpéjọpọ̀ àdúrà yìí ẹ̀mí mọ́ járe ọ olúwa farahàn ẹ̀mí mọ́ járe ọ wá ṣiṣẹ́ agbára wá ṣiṣẹ́ ìyanu jésù olúwa wá a sọ fọlọ́run pé olúwa lálẹ́ yìí ọlọ́run tó kọ́ nípa àti agbára tó bá ní gbogbo ẹrù ogun tí àwọn ọ̀tá dì kalẹ̀ fún mi olúwa bá ń finá túká gbogbo ẹrù ogun níbi tí mo ti ń ṣiṣẹ́ gbogbo ẹrù ogun lórí ọmọ gbogbo ẹrù ogun lórí ọkọ lórí aya olúwa bá ń finá túká ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù gbogbo ẹrù ogun lórí ayé wa olúwa finá túká dànù lema kunda lema sindikapolia olúwa finá túká olúwa finá tuka, ẹrù ogun lórí ọmọ ẹrù ogun lórí aya ẹrù ogun lórí ẹnìkọ̀ọ̀kan wa bàbá jésù dáná sun lórúkọ jésù finá tòká finá tòká gbogbo ẹrù gbogbo ẹrù àkóbá gbogbo ẹrù ogun lórí ẹnìkọ̀ọ̀kan wa ẹja sọ fọlọ olúwa bá ń finá tòká bàbá jésù finá tòká lórúkọ jésù finá tòká gbogbo ẹrù àkóbá gbogbo ẹrù àìsàn lórúkọ jésù olúwa bá dáná sun ẹbí mọ́ finá tòká gbogbo ẹrù ogun lórí ayé wa lórúkọ jésù olúwa finá tòká jésù kristi olúwa wa àwọn gbàdúrà olúwa á sọ fọlọ́n pé tó bá dé gbogbo ẹgbà tí àwọn ọ̀tá fi ń nà mí olúwa bá ń kan jóná gbogbo ọ̀rẹ́ táwọn ọ̀tá fi ń nà mí ọ̀rẹ́ ọ̀tá lára mi olúwa bá ń fàyọ yes olúwa bá ń dáná sun àdúrà lórúkọ jésù lórúkọ jésù tó bá dé gbogbo ẹgbà tí àwọn ọ̀tá fi ń nà wá ọ̀rẹ́ ayé lára wa ọ̀rẹ́ ọ̀tá lára wa tí wọ́n fi ń na ayé wa ọlọ́run àwọn ọmọ ogun lórúkọ jésù olúwa bá dáná sun olúwa bá dáná sun ẹ̀bí mọ́ jó gbiná jó gbiná jésù jó gbiná olúwa dáná sun olúwa finá sun lórúkọ jésù finá sun olúwa finá sun olúwa finá sun dáná sun lórúkọ jésù olúwàjọ gbiná olúwàjọ gbiná gbogbo ọrẹ ogun gbogbo ọrẹ ọ̀tá lára wa bàbá ọmọ ẹ̀mí má dáná sun jésù dáná sun bàbá dáná sun jésù dáná sun alẹ́bọ̀là dáná sun olùgbàlà dáná sun ọba ọba dáná sun jésù dáná sun bàbá dáná sun jésù dáná sun gbogbo ọrẹ ọrẹ tí àwọn ọ̀tá wa fi ń nà wá olúwàjọ gbiná ẹ̀mí má dáná sun ẹ̀jẹ̀ àgbà dáadáa olúwa dáná sun jésù kristi olúwa wá a ó gbàdúrà a sọ fọ́nà pé olúwa lálẹ́ yìí wá já gbogbo àjàgà ọ̀tá kó o nú ayé mi gbogbo àjàgà ogun gbogbo àjàgà ẹ̀ṣẹ̀ gbogbo àjàgà òkùnkùn lára mi gbogbo àjàgà lákàlà olúwa bá ń fọdànà olúwa jàdànù ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo àjàgà ogun lọ́rùn wa olúwa bá jàdànù olúwa finá sun dànù olúwa jà gbogbo àjàgà ogun lórúkọ jésù ẹ máa bínà àìkọ́ máa sendelima sídìkàpọ́lìà olúwa jó bínà lórúkọ jésù olúwa jó bínà gbogbo àjàgà ẹ̀sán gbogbo àjàgà ọ̀tá olúwa jó bínà lórúkọ jésù olúwàjọ gbéná lórúkọ jésù olúwàjọ gbéná lórúkọ jésù olúwàjọ gbéná lórúkọ jésù olúwàjọ gbéná lórúkọ jésù olúwàjọ gbéná àjàgà ogun lọ́rùn mi olúwàjọ gbéná lọ́rùn ọmọ lọ́rùn aya gbogbo ẹ̀yin àjàgà ìsàn ẹ máa wó dànù olúwa wó dànù olúwàjọ gbéná jésù kristi olúwa wá jésù kristi olúwa wá ẹjá gbàdúrà ẹjá sọ fọlọ́n ti sọnù nínú ìpéjọpọ̀ àdúrà talẹ́ yìí olúwa bá ń àwọn ẹ̀tọ́ mi tó sọnù ẹ̀mí máa dá padà olúwa dá padà ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù ire wa tó ti sọnù olúwa dá padà dá padà dá padà dá padà dá padà nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí olúwa dá ẹ̀tọ́ wa padà olúwa dá ire wa padà olúwa dá ẹ̀tọ́ wa padà olúwa gba ire wa padà jésù olúwa wá agbàdúrà a sọ fọlọ olúwa bí oṣù ṣe ń parí lọ olúwa jẹ́ ń parí oṣù láyọ̀ àti àlàáfíà mọ̀ jẹ́ kíbi ó dé bá mi <laughs> gbogbo ibi àti wàhálà àti ogun tó kù ní òsì mọ̀ jẹ́ nípìnú ẹ̀ olúwa jẹ́ n parí oṣù yìí pẹ̀lú ayọ̀ àti àlàáfíà tọmọtọmọ tọkọtọkọ tayataya tẹbí tara ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù oṣù yìí ń lọ sópin olúwa olúwa parí oṣù láyọ̀ àti àlàáfíà gbogbo àwọn èèyàn wa gbogbo gbogbo àwọn mọ̀lẹ́bí wa àwọn ọ̀rẹ́ wa ẹnìkọ̀ọ̀kan wa olúwa pàwọ́mọ́ já parí oṣù yìí láyà àti àlàáfíà tó bá dé gbogbo ọjọ́ ibi tó kù ní oṣù yìí olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ mọ̀jà ṣe kòǹgẹ́ ibi ayélima kàtà ayélima sàfọ̀jìdìà mọ̀jà ṣe kòǹgẹ́ wàhálà ní oṣù yìí jésù olúwa wa jésù olúwa wa ẹja gbàdúrà látinúwe john five john five so a lo díẹ̀ lára story yẹn láàárọ̀ yìí nínú àdúrà tá a ṣe láàárọ̀ so wọ́n ní arákùnrin kan wà tí wọ́n ní arákùnrin yẹn wọ́n máa ń gbé lọ síbi odò Bethesda so wọ́n ní áńgẹ́lì olúwa máa ń sọ̀kalẹ̀ ó máa ń dígbà wá ní ìgbà kan àmọ́ bí ẹ̀ẹ̀mejì ni o bí ẹ̀ẹ̀kan ni o nínú season kan so bí a láàrin within three months or four months Angeli yẹn máa ń sọ̀kalẹ̀ so ọlọ́run ló máa ń rán áńgẹ́lì yẹn wá so anytime tí áńgẹ́lì yẹn bá wá áńgẹ́lì yẹn máa ń rú omi so so ìwé máa jẹ́ ká mọ̀ pé ẹni tó bá kọ́kọ́ ẹni tó bá kọ́kọ́ fò sínú omi yẹn òun yóò gba ìwòsàn ṣùgbọ́n arákùnrin kan wà bẹ́ẹ̀ wọ́n ló ti ṣàìsàn fún thirty eight years kò sì gba ìwòsàn ṣùgbọ́n níjọ́ tí níjọ́ tí Jésù wá síbi odò yẹn so ẹ rí i pé arákùnrin yẹn nìkan ni jésù bá pàdé ara àwọn àdúrà tá a fẹ́ gbà nìyẹn o arákùnrin yẹn nìkan ni jésù bá pàdé ó sì lọ bá ó wá bi so ní verse verse verse six ó ní ìjẹ́ ìwọ fẹ́ mú ìwọ fẹ́ jẹ́ ká mú ọ lára bí arákùnrin yẹn wá bẹ̀rẹ̀ sí ní sọ story ó náà ò lẹ́ni tó lè gbéhùn so ìwọ tó sọ pé ò léèyàn ṣùgbọ́n ò ní jésù so ẹ mọ̀ jẹ́ káwọn náà gbàgbé so gbàmí ò lè dàbí pé à ṣùgbọ́n ẹja mọ̀ pé a ní ọlọ́run ẹja mọ̀ pé a ní jésù jésù wá sọ fún verse seven uh, uh, verse eight rather so jésù wá sọ fún ọ ní kó gbé àkéte rẹ̀ ó ní kó ṣe kíni kó sì máa rìn so mo èmi náà ń gbàládùn àlálẹ̀ tó bá ní ohunkóhun tí a ò tí ì lè ṣe ní rere tẹ́lẹ̀ àwọn nǹkan tó ti fẹ́ dàbí èèwọ̀ fún wa tó jẹ́ nǹkan rere lórúkọ jésù láti ẹ̀yìn eh, àdúrà yìí agbára àti àṣẹ rọrùn láti ṣe ọlọ́run yóò gbé ọ wá lórúkọ jésù ṣe rí nǹkan tí jésù ní kó ṣe yẹn ó lágbára o mo gbàdúrà a ò ní ṣàìsàn o jésù ẹni tí ò lè rìn fún almost thirty eight years orí àkéte yẹn ibẹ̀ ló wà àmọ́ bí ẹbẹ̀ gan ló ń tọ̀ sí àmọ́ bí so orí àkéte yẹn ló wà so jésù wá fún un ó ní kó dìde kó sì gbé àkéte yẹn a ò mọ̀ bí àkẹ́tì yẹn ṣe wúwo ṣùgbọ́n ká lè mọ̀ pé arákùnrin yẹn Jésù wòsàn pátápátá ìjọ tó gba ìwòsàn ìjọ yẹn ló bẹ̀rẹ̀ ní rìn ìjọ tó gba ìwòsàn ló bẹ̀rẹ̀ sí ní lift up ẹ̀rí pé tí yẹn bá ṣe operation hospital so wọ́n á sọ fún yẹn pé ó lójú nǹkan tí yẹn lè gbé yẹn ò lè gbé nǹkan tó lọ lágbára so wọ́n á sọ fún yẹn pé ó lójú oúnjẹ tẹ́ lè jẹ pé ẹ mọ jẹ oúnjẹ tó soft so wọ́n á lójú ìrìn tẹ́ lè rìn ẹ wá wọ arákùnrin ìjọ tí jésù wòsàn kò ṣe tẹ́rápì ẹlòmíì gan tó bá ṣe wá ní kókó lọ kó lọ fún tẹ́rápì náà ẹlòmíì lè wà ní tẹ́rápì fún one month kó tó di pé yóò bẹ̀rẹ̀ ní ṣe nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé okun ẹni aṣẹ́ wa bọ̀ á bọ̀ padà sípò ṣùgbọ́n níjọ́ tí jésù wọ ẹni sàn ìjọ náà ló bẹ̀rẹ̀ ní rìn mo gbàdúrà <laughs> lálẹ́ yìí ìyanu tí ẹnì kankan wọ́n rí ìyanu ìyanu tó yẹ pé a ò ìyanu tí ò ṣe é fẹnu sọ ìyanu lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn èèyàn ó bá wa dúpẹ́ lórúkọ Jésù irú ìyanu bẹ́ẹ̀ la ó bá pàdé lónìí ẹja kọrin so àwa náà à ń kọrin yìí ká tó wá lọ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ìwọ ni mo wá gbéga ìwọ ni mo wá fìyìn fún ọlọ́run mi tó ń gbé níbi gíga ìwọ ni mo wá gbéga ìwọ ìwọ ìwọ ni àwa gbé ga ìwọ ìwọ ìwọ ni àwa fìyìn fún ọlọ́run mi tó ń gbé níbi tó ga ìwọ ni àwa gbé ga ẹ jẹ́ gbàdúrà a sọ fọ́nà olúwa wa bá mi pàdé lálẹ́ <laughs> olúwa wa lókèétì èmi náà so jésù lókèétì arákùnrin yẹn so ẹ ẹ mọ anywhere tá a bá wà jésù náà lè locate wa ẹ mọ̀ jẹ́ ká máa ronú pé à inú ogun pọ̀ no so èèyàn tí ì bá jésù pàdé ni ìjọ tí jésù bá locate yẹn ìjọ náà lógun ṣẹ́ ẹjẹ́ àánú gbàdúrà jẹjẹ́ mọ̀ pé arákùnrin kí jésù tó locate ẹ̀ àti ẹ̀gbọ́n kó gbàdúrà ṣe rí nǹkan báyọ̀ jésù jésù sì pàpà lọ locate ẹ̀ kámọ̀ tí wàá sọ àwa tá a wá fi àdúrà ń wà ẹjẹ́ gbàdúrà olúwa wá bá ayé mi pàdé lálẹ́ yìí yes pẹ̀lú ìyanu olúwa fi ìyanu tó ga fi lókètì èmi náà lálẹ́ yẹn jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa fi ìyanu tó ga bá ayé mi pàdé yes ìyanu tó ga àìkọ́mọ sẹtẹ́lìà ah, olúwa fi bá wa pàdé ẹnì kọ̀ọ̀kan wa fi ìyanu tó ga bá wa pàdé fi ìyanu tó ga bá wa pàdé fi ìyanu tó ga bá wa pàdé ẹjẹ́ gbàládùá olúwa bá ayé mi pàdé pẹ̀lú ìyanu tó ga àìkọ́má sedelia capasidia ohun tí ayé rò pé kò lè ṣe é ṣe mọ́ ohun tí ayé rò pé kò lè ṣe é ṣe mọ́ olúwa bá ṣe o bá ṣe o fi ìyanu tó ga bá pàdé fi ìyanu tó ga bá wa pàdé fi ìyanu tó ga bá wa pàdé olúwa lókèétì wa pẹ̀lú iṣẹ́ ìyanu olúwa lókèétì wa ẹ jẹ́ máa gbàdúrà olúwa fi ìyanu bí ayé mi wò lálẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe fi ìyanu bí arákùnrin yẹn wò olúwa fi ìyanu bẹ̀ mí náà wò ìyanu tó ga ìyanu tó lágbára olúwa fi bẹ̀ mí jésù olúwa wa jésù kristi olúwa wa so a tún gba ẹ̀mẹ́ta la yẹn yes ẹ̀mẹ́ta bàbá bá mi ṣe o bàbá ha bàbá bá mi ṣe o bàbá ohun tó ṣòro ṣe lọ́dọ̀ ènìyàn bàbá bá wa ṣe ó bàbá olúwa bá wa ṣe bàbá bá wa ṣe ó bàbá ẹja kọrin ó bàbá bá wa ṣe ó bàbá ohun tó ṣòro ṣe lọ́dọ̀ ènìyàn bàbá bá wa ṣe ó yá bàbá bá mi ṣe ó bàbá bá mi ṣe ó bàbá ó yá ó yá ó yá bàbá bá mi ṣe ó bàbá bàbá bá mi ṣe ó bàbá bàbá bá mi ṣe ó bàbá bàbá bá mi bàbá olúwa bá mi bàbá bá mi olúwa bá mi bàbá bá mi bàbá amen ẹ jẹ́ gbà ó ìyanu ti bẹ̀rẹ̀ o sẹ́rí ọlọ́run tí à ń sìn yìí ọlọ́run tó kún fún ìyanu ni sẹ́rí ńgbà mi wà sẹ́rí ńgbà mi wà a lè mọ la nǹkan tó ga kọjá yes a lè rò pé ogun tá à ń là kọjá yẹn ogun yẹn lágbára ṣùgbọ́n mo fẹ́ ká rántí nǹkan kan pé ogun ayé wa kò lágbára tó agbára ọlọ́run agbúrò ọmọ rántí pé kò sí tí ogun tí à ń là kọjá yẹn ṣe lágbára tó kò lágbára tó kí ni o kò lágbára tó agbára ọlọ́run ìwọlá lágbára ah ìwọlá tóbi jù ìwọlá lágbára ìwọlá tóbi jù kò máa sógun tó lè borí rẹ̀ ìwọ́lá lágbára ẹja kọrin ìwọ́lá lágbára ìwọ́lá tóbi jù ìwọ́lá lágbára ìwọ́lá tóbi jù kò máa sógun tó lè borí rẹ̀ ìwọ́lá lágbára àgbàdua yẹn olúwa fi ìyanu bẹ̀mí wò ẹja gbàdúrà yẹn dáadáa o yes ẹja ọlọ́run máa ń fi àwọn àpẹẹrẹ kan hàn nígbà míì tó máa ń yà mí lẹ́nu so ẹ̀mí olúwa máa ó jẹ́ ẹ̀mí ẹ̀mí olúwa máa sọ fún mi pé òun fẹ́ jẹ́ kí n mọ̀ ni pé àdúrà ń gbà tí n bá ti rí àwọn àpẹẹrẹ yẹn so ẹ̀mí olúwa máa ní yes pé òun fẹ́ jẹ́ kí n mọ̀ ni torí gbà mí wà bá a ṣe ń gbàdúrà lọ́sàn-án tá ń gbà lóru tá ń gbà gbogbo ìgbà yìí ìyẹn lè mọ̀ pé à ń fi gbogbo ọjọ́ ń gbàdúrà ah, ibo nìyanu wà ìgbà wo láyé wa náà ìgbà wo lọ́lọ́run fi wá dábìrà ọlọ́run máa fi àpẹẹrẹ ràn so àpẹẹrẹ yẹn ó fi ẹ ó fi àpẹẹrẹ yẹn hàn torí pé ọlọ́run mọ̀ pé èèyàn lára náà ẹlẹ́rara ni wá so ara mọ̀ fi àpẹẹrẹ pa lè mọ̀ pé agbára ọlọ́run ti wà síbẹ̀ nǹkan tó ń rán ẹ̀kọ́ rẹ̀ jà wá gan-an nìyẹn o nǹkan tí ò jẹ́ ká dòwò sú wa nìyẹn ẹ jẹ́ gbàdúrà olúwa ìyanu tó ga ìyanu tó gọjá ọgbọ́n orí mi ìyanu tó ju ọgbọ́n orí mi lọ ìyanu tó ju èmi gan lọ olúwa fi bẹ̀ mí wò lálẹ́ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù ìyanu tó ga àìkọ́má sendeli basidika polia olúwa fi bẹ̀ wá wọ̀ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn èèyàn wa gbogbo ní gbogbo state tí wọ́n wà ní gbogbo gbogbo countries tí wọ́n wà ìyanu tó ga olúwa fi bẹ̀ wá wọ̀ olúwa fi ìyanu bẹ̀ wá wò makunta lè mẹ́kẹ́tẹ̀ lima sudikapa olúwa fi ìyanu tó ga bẹ̀ wá wò gẹ́gẹ́ bí ẹ ṣe bẹ̀ arákùnrin wò pẹ̀lú ìyanu bàbá jésù jọ ìyanu tó ga olúwa fi bẹ̀ wá wò bẹ̀ wá wò pẹ̀lú iṣẹ́ ìyanu olúwa bẹ̀ ayé wa wò pẹ̀lú iṣẹ́ ìyanu olúwa bẹ̀ iṣẹ́ wa wò pẹ̀lú iṣẹ́ ìyanu olúwa bẹ̀ ìdílé wa wò pẹ̀lú ìyanu tó ga èké pété lima kuna ilé ma ṣe ń fojú ní kápá olúwa bẹ̀ wá wò pẹ̀lú ìyanu tó ga olúwa bẹ̀ wá wò pẹ̀lú ìyanu tó ga olúwa bẹ̀ wá wò ẹjẹ́ àgbà mo fẹ́ rí ìyanu kóṣù ètò kolẹ̀ ayé mi ń fẹ́ ìyanu èmi náà fẹ́ rí ìyanu olúwa fi ìyanu bẹ̀ mí wò ẹgẹ́ bí ẹ ṣe fi ìyanu bẹ̀ arákùnrin wò olúwa fi ìyanu bẹ̀ mí wò jésù olúwa wa jésù kristi olúwa wa alágbára lọ́lọ́run mi alágbára ni baba alágbára ni jésù o ọba tó dáyé atẹ́kùn rẹ̀ ní ìkàwọ́ kò máa sohun tí kò lè ṣe alágbára ni bàbá o alágbára lọ́lọ́run wa alágbára ni bàbá alágbára ni Jésù wa ọba tó dáyé atẹ́kùn rẹ̀ a ní ìkáwọ́ kò máa sohun tí kò lè ṣe amen amen bí a ṣe ń gbàdúrà mo rí mo rí okùn yẹn okùn yẹn sì gùn láti ayé lọ sí ọ̀run so ó wá dàbí pé okùn yẹn wọ́n so wọ́n so bíi bíi bíi a lè sọ pé bíi vessel ni kí n pè é so ẹ mọ ẹ mọ kí ní ta fi mọ ń fa mi nàìjíríà yẹn okùn fa mi ṣàpè okùn fa mi yẹn ó ní kí ní tó mọ ta mọ fi ń fa omi yẹn gangan so mo wá rí i pé wọ́n so vessel yẹn wọ́n so mọ́ okùn okùn yẹn sì drop sáàrin wa so so ẹ̀mí olúwa sọ pé òun kó ire wa wọnú àdúrà yìí pé òun ṣe kí ni o ẹ lọ kọ òní sílẹ̀ o ẹ kọ déètì òní sílẹ̀ pé òun gbé ire wọnú àdúrà yìí gbogbo ọba tá a wà lórí ìpéjọpọ̀ àdúrà yìí òun gbé ire wọnú àdúrà yìí ẹjẹ́ àtún gba àdúrà yìí lẹ́ẹ̀kan sí ká tó lọ bèrè fún agbára ẹ̀mí mọ́ olúwa fi ìyanu tó ga bá mi pàdé <laughs> olúwa ẹ̀mí náà retí ìyanu yes ayé retí ògo rẹ o bàbá ayé retí ògo rẹ o bàbá ayé retí ògo rẹ o bàbá olúwa bú jáde ayé retí ògo rẹ ó bàbá ayé retí ògo rẹ ó bàbá ayé retí ògo rẹ ó bàbá olúwa bú ah, ah, jáde olúwa bú jáde olúwa bú jáde olúwa bú jáde amen olúwa bẹ̀ mí yes ọjọ́ ń lọ yes èmi náà fẹ́ rí ìyanu ẹ̀wọ̀ arákùnrin yẹn ó ti fẹ́ pé forty at the age of thirty eight ó ti ó ti waste ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tó bá àwọn tí wọ́n bá níbi níbi adágún omi yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti gba ìwòsàn ṣùgbọ́n nǹkan yí ó ń yí round about níbi àga bábà ẹ jẹ́ gbàdúrà ìyanu tó ga tí ayé mi nílò yes ìyanu tó ga táyé mi ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí olúwa fi bẹ̀ mí wò kó sì yóò tó parí jẹ́ kí n rí ìyanu ẹ gbàdúrà lórúkọ Jésù ah mo fẹ́ rí ìyanu àìkọ́mọ sindali kaponia ah ìdílé mi gbúdọ̀ rí ìyanu àwọn ọmọ mi gbúdọ̀ rí ìyanu níbi tí mo ti ń ṣiṣẹ́ mo fẹ́ rí ìyanu níbi tí mò ń gbé olúwa fi ìyanu tó ga bẹ̀ mí wò olúwa fi ìyanu tó ga bẹ̀ wò olúwa fi ìyanu tó ga bẹ̀ wò ẹja tẹnumọ́ yes ọlọ́run tí kò sí ohun tí kò lè ṣe ọlọ́run tó ní gbogbo ipá àti agbára lọ́wọ́ ìyanu tó ga olúwa fi bí ayé wa wò yes àìkọ́ madalima sidika polia ah olúwa jọ ẹnìkọ̀ọ̀kan wa olúwa wa bomi ni wa olúwa bomi ìyanu ni wa olúwa bomi ìyanu ni wa olúwa bomi ni wa o jésù olúwa wa agbàdúrà sọ fọlọ olúwa mo fẹ́ lọ sùn láṣẹ rẹ wàá wúrọ̀ mi lágbára agbára tí ò ṣe dojú ogun kọ agbára tó borí gbogbo ogun èṣù agbára tó borí gbogbo ogun gbogbo ogun àlákàlà olúwa wọ̀ mí lágbára agbára ńlá tó borí àwọn ènìyàn kà agbára ńlá tó borí àwọn ẹ̀mí afogunjánilóru olúwa bẹ̀wọ̀ mí ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù bàbá a fún agbára yes wọ̀ alágbára ẹnìkọ̀ọ̀kan wa ró wa lágbára ró wa lágbára ró wa lágbára ró wa lágbára mísíwà mísíwà mísíwà mísíwà mísíwà mísíwà mísíwà mísíwà olúwa gbé wa wọ̀ agbára tó borí gbogbo ogun ojú oorun gbogbo ogun àlákàlà olúwa gbé wa tó bá ní gbogbo ìpàdé òkun tó bá mórúkọ wa lọ olúwa fi iná túká àwọn tó ń gbógun tì wá olúwa ké mọ́ wọn olúwa halẹ̀ mọ́ wọn olúwa halẹ̀ mọ́ wọn olúwa halẹ̀ mọ́ wọn àìkọ́má sindalika polia mọ́júmọ́ òru òní olúwa jà fún wa jésù olúwa wá jésù olúwa wá lágbára ọlọ́run á tún máa tẹ̀síwájú náà àdúrà yẹn a ò tí ì parí gbogbo kókó àdúrà yẹn ṣùgbọ́n a tẹ̀síwájú lọ́la.